ثم الصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا أقوى فهم ولوم الله وباتي تنسي أصباتي تعارتي نيرون فهم أبي لما بأقلق أصباه كلام كنت كاتب فلوري له برامتي يا رحم الرحمن pẹ̀lú ìyọ̀nda ọlọ́run àwọn ọmọ tẹ̀síwájú níbi tíra àdìsá mọ́ká fúnra wa ṣáájú káwọn gbàgbé kò nìyẹn ọjọ́ júmọ́ àwọn ẹ̀kọ́ júmọ́ táwọn ara wa létí káwọn gbàgbé káyọ̀tì lọ sí júmọ́ wáṣídẹ̀ẹ́ júmọ́ ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ bákan náà tí ìmáàmù bá ti gorí mímbàrì kò sí nǹkan míì tá a máa ṣe máa ju ká tẹ́sí sí túbà lọ abẹ́lẹ́ nǹkan kó gba níjọsìn fún wa o. ọjọ́ tá a náà fi sọ fún wa pé àkókò kan bẹ nínú rẹ̀ ní ọjọ́ èní ìṣòjojúmọ́ ẹni bá ti pẹ̀ kí rẹ̀ kí ẹ̀ kọ́nà wa tún ti ní rọrùn fún wa kẹ́yìn ò tún lè wà láyé ibi tí yẹn ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a rí i pé àwọn àkókò wọ̀nyí ọlọ́run bá rí i kí ọlá ó sì ní àwọn àkókò tó lọ́lá púpọ̀ tí ìjọsìn tíyẹn bá ṣe ń bẹ̀ yóò lọ́lá àdúrà tíyẹn bá ṣe ń bẹ̀ yóò gbà àbẹ̀rẹ̀ òǹkọ́lọ́ǹkọ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kó tún wá pé kó tún bọ́ sínú oṣù rọ̀mọdọ́ọ̀nù sínú oṣù tọ́lọ̀ máa ń gbàdúrà ẹ̀dá abẹ́lẹ́ òun kọ́lọ́n kọ́ gbàdúrà ògbó wa o. àdìsí táwọn ẹ̀ka náà ni àdìsí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n àdìsí twenty five عن عبد abbas بن عباس رضي الله عنه أن امرأة جاءت إلى النبي أفا abbas الله بن عباس مبوا وني أرابي كان ja'at ila nabi sallallahu alayhi wa sallam ó wá sí ọ̀dọ̀ ànábì faqalat ànábì wa ń sọ arábìnrin náà wa ń sọ fún ànábì pé inna ummi nadarat an tahujja ìyá mi ṣèlérí pé òun fẹ́ ṣe hajj ìyá mi ó ṣèlérí pé òun fẹ́ ṣe hajj hatta matat títí tó fi wá kú kò rí hajj náà sí i ó sì lóun fẹsẹ̀ àjì ó sì ṣèlérí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fi kú kò rí àjì náà sí. àbá àwùjá àní à ìrá ànábì sí máa ṣe àjì òun ni fún kọ́ọ̀l ànábì ní nam bẹ́ẹ̀ ni ùjì àní à lọ́sẹ̀ àjì fún lọ́sẹ̀ àjì ló kọ́ rẹ̀ àrò àì ṣebí wọn náà mọ̀ yìí pé làwùkánà àlà ummika dayn àkúntì kọ̀ọ̀dìyàtà ǹjẹ́ tíyà rẹ bá jẹ gbèsè ọ̀sán àbò ní san ilẹ̀ tó bá ti jẹ́ pọ́ bá ti san gbèsè tíyà rẹ bá jẹ lówó ẹ̀yin èèyàn ó kò dúró à ẹ san gbèsè ọlọ́run o torí gbèsè ni ó ti jẹ ọlọ́run ọba ní gbèsè nìyẹn fọlọ́wọ́ àhákù bẹ̀rẹ̀ ọlọ́run ọba àlè pẹ̀lú àtàwọn ajẹ́ ń gbèsè òun ní fi ń tọ́jú ká san gbèsè rẹ̀ báwo ló ṣe di gbèsè òun ni kóun lọ sọ di gbèsè fún rẹ̀ ìlérí nínú Islam láti sọ fún wa pé kọ́dà àwọn àbá àtọ́sọ pé ń ta akọ ká máa ṣe ni torí pé bọ̀bá kú ṣèlérí nǹkan yẹn tẹ́lẹ̀ nǹkan yẹn níjọ́ ọ̀ràn yẹn lọ lórí àwọn tó wà lè ṣèlérí ìrẹ́ ọlọ́run tí mo bá fi lè gba àwọn ọdún ní ìjà yálà bí àti nǹkan kan ò ṣe ní à máa pa ẹran fún ọlọ́run ọba láti lè dúpẹ́ ọ̀rẹ́ àti ìtúsànú ara rẹ̀ ọ̀sọ̀rọ̀ ẹran tó pa ọmọ àbíyẹ pé wọn lù wọn tó sọ pé kọ́ lọ pa ẹgbẹ́ màá pa ewúrẹ́ kan hàn ẹ̀yà jìgbé tó ṣe ewúrẹ́ bó o ti sọ yẹn o ti dọ̀ràn yẹn fún ọ torí pé wọ́n ló fà á sí rẹ lọ́rùn kò ní ìdíkọ̀ ìjọba nǹkan sí rẹ lọ́rùn kò ìrọ̀ náà dákùn yàrá láàfíà tọ̀ ọ̀bá wa pa yàrá láàfíà tọ̀ ọ̀bá wa sì kankan ọ̀ bẹ́ẹ̀ di kankan àmọ́ tó bá sọ pé tó bá ti tàwé jára láàfíà ọwọ́ àgbà jára láàfíà dandan ni kò pẹ́ náà o gbàdúrà ti sọ yẹn Islam sọ pé káwọn la nǹkan bọra wa lọ́rùn káwọn sọ di dandan fúnra nítorí ó jẹ́ dandan lórí ìyá yìí nì òun lọ sọ pé òun fẹ́ ṣe kẹ́ni o òun fẹ́ ṣe ààyè òun ṣèlérí fọlọ́run pé òun ṣe ààyè fọlọ́run ó ti sọ di dandan fún rẹ̀ ẹ̀kọ́ tí eléyìí fẹ́ kọ́ wa àwọn ẹ̀kọ́ bíi méjì sí mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé ó fi hàn wáyé pé táwọn òbí wa bá jẹ gbèsè tí wọ́n fi jáde láyé dandan ni fún wa ká san o bákan náà àdìsí wọn ká má yàtọ̀ láàrin gbèsè táwa máa ń jẹ ara wa àti ìtọ́jẹ́ tọlọ́hún gan ní ìtọ́jẹ́ tọlọ́hún òun ni ìlérí ní ìtọ́jẹ́ tọlọ́hún òun ni zaka bàbá tí zaka ti wọnú owó rẹ̀ kó tó kú tí ò tí yọ kẹ tó pínkún ẹkọ yọ zaka yẹn náà o. ẹni tó ṣe ìlérí abẹ́ntọ́ ẹ̀kọ́ san kàfàrà míì náà yàtọ̀ sí ìlérí àti tó jẹ mọ́ òkúkù màlíyà míì nígbẹ́ ẹ̀tọ́ tó yẹ ká yọ nínú owó á yọ kó tó di kún ó pínkún o. bákan náà nínú àdéhùn yìí a sì rí ìfàjáde wípé bí nǹkan ọba yé ni tó nínú ẹ̀sìn èèyàn máa ń lọ béèrè ni o èèyàn kan fọgbọ́n orí ṣe ẹ̀rí parábẹ̀rẹ̀ yìí ó gbà ebi màmá àwọn ló ṣèlérí ṣé pàdé sóun kò fọgbọ́n lọ́gbé ọlọ́ọ̀bẹ̀rẹ̀ e. lórí ànábì ìrẹ́ ànábì dákun bọ́rọ̀ bá rí báyìí ṣùgbọ́n dáhùn lójú pé àwọn ṣèlérí pé òun sì nǹkan báyìí kọ̀ wá rí ṣe ó sì fi jáde láyé ah, kí ni ìdájọ́ òfin rẹ̀ ànábì ni ànábì náà wá dá lóhùn pẹ̀lú àwọn ìbéèrè sọ pé béèrè wọn akẹ́wọ́lẹ́ kọ̀ọ̀kọ́ bẹ́ẹ̀ náà ni pé ṣé tí ààrẹ bá jẹ́wó sọ ọmọ pọ́ san àwò ní san àmọ́ ah, wọn pé máa san yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí tí mo wò pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ó yẹ kí wọ́n á béèrè àwọn tó bá ti mọ̀ pọ́ san yẹn òun àjẹpẹ́tẹ́ lẹ́ni kọ́ san yẹn lórí pé ẹ̀tọ́ tọlọ́hùn gan lélẹ́yìí ẹ̀tọ́ tọlọ́hùn ọba àdìkọ́lá ní ti fi ń tọ́jú gan sọ yẹ kákọ́ kó ti kíni kákọ́ sálápá tètè kásán